الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ìbéèrè wa wípé kí ni nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n rí tó mú wọn mọ̀ pé ẹ̀sìn àwọn nìkan lòdodo àti pé pápá gan tá a lè ráwọn nǹkan àrítọ́ka sí. Si, tó lè n'i màdájú pé ẹ̀sìn wọn náà lòdodo eléyìí tí máa mú wọn sọ yìí pé kò sí ẹ̀sìn míì lọ́dọ̀ Allah tó yàtọ̀ sí Islam ẹni tó ṣe ìbéèrè yìí tó bá jẹ́ pé ẹni tí ó ti jẹ́ mùsùlùmí náà ni ìbéèrè tó ní gidigidi ni nítorí pé ta ma máa ń pè yàn pé kó náà di mùsùlùmí. yóò fẹ́ láti máa ti ń jẹ́ islam tẹ́ ẹ pé kóun di ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe yẹn àti pé kí ni àwọn nǹkan tí ẹ̀yin rí tọ́jú àrígbá tẹ́ ẹ dìmú tẹ́yìn fi jẹ́ mùsùlùmí bóyá tó náà bá rí ó ṣeé ṣe kọjá sábàbí tó náà fi máa ṣe islam ṣùgbọ́n kìí ṣe ìtumọ̀ kìí ṣe ìbéèrè tó nítumọ̀ rárá tó bá jẹ́ pé látọ̀dọ̀ mùsùlùmí ni irú ìbéèrè bẹ́ẹ̀ bá ti wá ìwọ ṣe islam òsìjọ́ kan nínú wa ọwọ́ sọ pé kí ni àwọn ẹ̀rí kí ni àwọn àrígbámú tó mú ni màdájú pé ẹ̀sìn Islam lẹ́sìn mùsùlùmí ọ̀dọ́ béèrè irú béèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ti jẹ́ mùsùlùmí bá ṣe irú béèrè bẹ́ẹ̀ á sọ pé ìbéèrè tó nítumọ̀ ni eléyìí ó jẹ́ àlàyé ìtumọ̀ pàtàkì eléyìí tí Islam tó fi dá yàtọ̀ sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń ṣe. lórúkọ ọpẹ́ sìn làwọn náà ń ṣe láwọn nǹkan tó ṣe pé ó mú ẹ̀sìn islam dúró gédégbé lọ́nà tó ṣe pé kò sí nǹkan míì táwọn èèyàn lè máa ṣe tó lè lẹ́gbẹ́ islam á ń bọ̀sibọ́sí pé yọ wá jẹ nǹkan tó dọ́gba pẹ̀lú ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tó mú ni ma kẹ́sìn islam lódodo àti kó nǹkan kan lẹ̀sìn Allah ẹni tó bá ti kùnà onítọ̀hún sínà kọ́ máa ṣẹ̀sìn. alákọ̀ọ́kọ́ náà ni pé àwa mùsùlùmí àwa máa kí Allahu Rabbul Alamin ẹlẹ́dàá wa nìkan làwa ń sìn. onìkan ọba tó ṣe pé kò lórogún ọba tó ṣe pòun náà nìkan ló dá dá wa ẹnìkan pẹ̀lú rẹ̀ nígbà tí ó dá wa. Allahu òun náà wa ọba tó ní àwọn orúkọ tó rẹwà jù àti àwọn àròyìn tó ga jù walillahi al-asma'ul husna fad'uhu biha torí ẹ nígbà tí mùsùlùmí bá ń ṣẹ̀sìn fún ọlọ́run ọba lábẹ́ àbúradà ẹ̀sìn islam àdójúkọ rẹ̀ yọ̀kan náà ní ọ̀jẹ̀ gbogbo àdìsọ́kàn rẹ̀ gbogbo àkóléyà rẹ̀ ibì kan náà ní gbogbo ó dojúkọ gbogbo ó dojúkọ. allahu rabbul alamin eléyìí ló máa ń fà á lọ́kàn mùsùlùmí máa ń balẹ̀ ikú àwọn àdúrà táwa ń ṣe gbogbo nta ń tọrọ lọ́dọ̀ allah yóò ṣe fún wa náà ni nítorí pé nìkan làwa ń bẹ̀ àwọn ọbẹ̀ nǹkan mi yàtọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ nìkan la ti ń tọrọ tá ń tọrọ àtọrọ lọ́dọ̀ nǹkan mi ìtọ́ yàtọ̀ sí òun náà sì lọ́ba tó lágbára láti ṣe gbogbo nǹkan ní gbogbo ìgbà tó bá wù. gẹ́gẹ́ bí nǹkan náà bá ti ṣe pé kò ṣe é mùsùlùmí sin Allah ó sì mà dájú pé ọlọ́run ọba lẹ́lẹ́dọ̀ torí ẹ̀ ló fi mùsùlùmí wọn ìgbára lé nǹkan míì yàtọ̀ sí Allah Rabbul bẹ́ẹ̀ náà ni ìrànlọ́wọ́ àtìlẹ́yìn aránṣẹ́ ìgbénilọ́wọ́ sókè mùsùlùmí ètò rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì àfi látọ̀dọ̀ na allah ala kulli shay'in qadir alágbára lórí gbogbo nǹkan ọ̀nà ni allahu rabbul alamin allahu dáwà ń sìn alágbára ni lórí gbogbo nǹkan ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí kò bùkátà ìyàwó ni lórí gbogbo nǹkan kò bùkátà ẹni tí wọ́n máa ràn án lọ́wọ́ tí wọ́n bá tó ṣe pé yọ gbára lé ní ìgbà tó ń bá di ẹni tó ṣe pé ọ̀pàkùdà òkú ńlẹ̀ ayé a'udhu torí ọlọ́run ọba wa lam yalid wa lam yulad ọba tí òbí ni ọlọ́run ọba gbogbo sánmà méjèèje òun náà lọ́dá ilẹ̀ méjèèje kí wọ́n á ní nǹkan míì tẹ́ tún á mà tó lè dàbí Allah táwa ń sìn báwo wá lọ́kàn tí nítorí pé allah Rabbul Alamin làwa ń sìn àwọn ò sìn nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba táwa ń sìn òun náà ni al-muhyi al-mumit ọba tí mú ní sẹ̀mí ọba tí pani nígbà tá a wà lẹ́mí tá a wà láàyè àmọ̀pọ́lọ́ ọba ló fi wá sílẹ̀ ike ká máa sì sẹ̀mí nígbà tá a bá sì kú nǹkan mí kan ní ọgbẹ̀mí wa yàtọ̀ sí allah Rabbul Alamin òun ni al ọba adẹ́dà ar-razzaq ọba tí rọni lọ́rọ̀ torí ẹ̀ mùsùlùmí tó bá fojú wo sàásùn àwọn ẹ̀ṣẹ̀ tó ń ti ṣẹ̀ yóò rí i pé ọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan náà lòun ti máa tọrọ àforíjìn ó nìkan iná lọ́ba tó lè tó lè ṣàforíjìn fún un tí mùsùlùmí bá tún ṣẹ̀ kò ní í gbé lọ bá ń kan mí yàtọ̀ sí Allahu Rabbul Alamin mùsùlùmí mọ̀ pé Ọlọ́run ọba tó ń sìn ó ní Al-Alimul Khabir nípa gbogbo nǹkan ọba tí nǹkan kan pamọ́ sí Ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó ṣe pé ẹ bá kórí bọnú lẹ̀ ẹ bá sì wọnú atẹ́gùn ẹ bá kórí bọnú ogú òkun kò síbi tẹ́ ẹ wọ̀ tọ́lọ̀ wọn bá yìí tí ò rí yín tí ó sì máa ń tẹ̀sẹ̀ ọlọ́wọ́n bá yìí máa gbogbo ń tọ́pamọ́ ó sì máa ń tọ́pamọ́ ju gbogbo ń tọ́pamọ́ lọ òun náà ni alimun bidhati sudur ọmọ gbogbo ń tá a gbé pamọ́ sínú gbáàyà wa eléyìí tó ṣe pé ẹ̀dọ́ ọlọ́run tó súnmọ́ apẹ́kípẹ́kí kò lè máa ń tóníkálukú wa gbé sínú gbáàyà rẹ̀ àyàfi ọlọ́run ọba tó ṣẹ̀dá wa nǹkan kan pamọ́ sí ọlọ́run ọba yìí nínú àwọn nǹkan tá a gbé sínú gbáàyà wa gbogbo ń tọ́pamọ́ eléyìí tá a bò mọ́lẹ̀ tá a rì mọ́lẹ̀ gbogbo ń tó ṣe ikpe àwọn ò lè fojú gán ni Allahu Rabbul Alamin gbogbo ẹ̀ ní rí torí ẹ̀ mùsùlùmí tó ṣe láti máa dá àwọn láti máa lọ ní gbèrígbèrí tọ́lọ́run ọba ní nítorí pé ọmọ yìí pé kò sí bókun ti ṣẹlẹ̀kùn tó téèyàn wà á lọ máa ṣe nǹkan tọ́lọ́wọ́n bá ní kọ́ máa ṣe téèyàn lè fara pamọ́ fọlọ́n tọ́lọ́wọ́n bò fi ní rí yàn kò síbi tó ọwọ́ tọ́lọ́wọ́n bò rí ọ torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ya'lamu sirra wa akhfa ọmọ ntọ́pamọ́ ó tún máa ntọ́pamọ́ ju ntọ́pamọ́ lọ mùsùlùmí ti mà ìpolówó ẹlẹ́dàá òun hakeem ọlọ́gbọ́n ni tí ọgbọ́n rẹ̀ dópin ọlọ́run ọba gbogbo nǹkan tó bá ṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ náà ní í máa ṣe òun náà sì ni ọba tó ṣe é pé gẹ́gẹ́ bá a ti ṣe wí ṣáájú onìkan náà lọ́ba tó mọ gbogbo ń tọ́pa mọ́ kul la ya'lamu man fi samawati wal ardil ghayba illa Allah fi yé wọn pé gbogbo àwọn èèyàn àwọn ẹ̀dá ẹ̀dá yòówù ó lè jẹ màláìka ni àbí àlùjànnú tí wọ́n ń bẹ nínú sánmà àbí tí wọ́n ń bẹ nílẹ̀ sánmà méjèèjì àti méjèèjì àti ti ń bẹ láàrin gbogbo ẹ̀ kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa ntọ́pá máa fi Allahu Rabbul Alamin torí ẹ mùsùlùmí ọkàn tí ọwọ́ abalẹ̀ sí bọ́lọ́wọ́n bá bá ti ṣe tu ọ̀rọ̀ rẹ̀ ọ̀nbẹ nínú wa àwọn tó lọ́wọ́ bá tu ọ̀rọ̀ wọn kó wọ́n jẹ́ ní gíga wọ́n yọ́nú sí pé bó ṣe wọ ọlọ́wọ́n bá ló ṣe ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó lọ́wọ́ bò jẹ́ kó wọ́n ga àwọn náà tún yọ́nú sí wọn ò ní bínú sọ́lọ̀ wọ́n mọ̀ pé tó wọ ọlọ́wọ́n bá iná ló ṣe fáwọn ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó lọ́wọ́ ẹlẹ́dàá wa tó ṣe wọ́n lólówó àwọn náà máa dunnú pé bó ti wọ ọlọ́wọ́n ọba ló sọ̀rọ̀ àwọn wọ́n bẹ nínú wa àwọn ẹni tó ṣe é pé ọlọ́wọ́n ọba ṣe wọ́n láláì ní ó ṣe wọ́n tálíkà àwọn náà tún máa dùnnú wọn máa yọnu sí ìdájọ́ tí ọlọ́wọ́n ọba dá wọn torí pé ọlọ́wọ́n ọba kì í dáni lẹ́jọ́ ká sọ pé afẹ́ pẹjọ́ kọ̀tẹ́mi lọ́rùn àfi tí èèyàn bá fẹ́ tẹ́ dànù torí ẹ̀ mùsùlùmí ìgbàgbọ́ tiwa ni pé ọlọ́wọ́n ọba òfin kankan ṣàbòsí sí wa gbogbo ẹjọ́ tọ́lọ́wọ́n ọba bá sì dá òun náà ní òdodo òun náà ní ntọ́ dáa ó lè má hàn sáwa ọgbọ́n tó dópin ti ń bẹ lábẹ́ ìdájọ́ tọ́lọ̀ ń dá wa o nítorí pé mélòó la mọ̀ nínú táàmù eléyìí ń bẹ nínú àwọn nǹkan eléyìí tí mùsùlùmí mà tó sì dá lójú tó dá lójú gidigidi bí àdá iná ló fi mà ike ẹ̀sìn tó ẹ̀sìn Islam òun náà ní òdodo nǹkan míì tí wọ́n bá wa ń ṣe pé wá ká sáwò sáwò kárí bọ́yá kọ́ wa fi lè mà ńgbà tí ò yọ igbó gbogbo ń tọ́ olóńsẹ̀hún

oní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbẹ̀yìn ìgbàlà wá sí wáyé ẹnì kò sì sí tó lè bá ànábì wa du àsìkò tiẹ̀ àfẹnutọ́ bá fẹ́ tẹ́ torí ẹ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ló fi sọ pé law kan Musa ibn Imran hayyan ma wasi'ahu ila ittiba'i anabi tó bá pa anabi Musa ọmọ Imran bá ń bẹ láyé kò ní ráyé gbé àfi kó tẹ̀lé tèmi. sòbó wa ni kí wọn nínú rẹ̀ ń dùn sí kí ló dá mi sí nígbà tó kọ̀ láti tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀hún alọ́ nsẹ́sìn ẹni tí sẹ̀sìn tún ti rí ìdínú fi balẹ̀ nítorí pé àwọn ti mọ̀ pé ẹ̀sìn táwọn ń tẹ̀lé lòdodo ẹ̀sìn tó ṣe pé àfi látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀sìn tó ṣe pé ìwé àyípadà àdínkù àfikún kọ̀wọ́nù rẹ̀ wọ́n ti yí padà wọ́n ti kojú bọ̀ wọ́n fi kún wọ́n dínkù wọ́n pààrọ̀ rẹ̀ àti ẹ̀rọ ngangan èyí tó lọ ń sọ̀kalẹ̀ àlàyé ìtumọ̀ ni wọ́n ń gbé ká ìtumọ̀ tó kún fúnrọ́. yàtọ̀ sí alukur'an gẹ́gẹ́ bọ́lá ti sọ̀kalẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ dòní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́ni àwa la sọ̀kalẹ̀ àwa la sọ àwa la sọ̀kalẹ̀ àwa la sọ tọ́lọ́run alimọ̀ sọ̀n kankan káwọn ọba yìí jẹ àwọn amùsùà kún orí bàjẹ́ bí wàláhì kò lè ṣeéṣe yàtọ̀ sáwọn òwe tó síwájú nítorí pé ńgbà tó lọ́n sọ àwọn òwe tó síwájú kalẹ̀ ọlọ́run ọba kò fi ibi kan sàdéhùn pé màá sọ ó níbi mastahfidhu min kitabillah afún wọn sọ ọlọ́run ló ń fún àwọn ẹni tó ń fi wé ránṣẹ́ sí sọ ni àbẹ́rẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí ńgbà tó ṣe wọ́n á sọ pé wọ́n tó ń sọ alukur'an ní òjò bàjẹ́ ìwọ wo tá ń dọ̀ ìwọ wo tá ń bíọ̀ alukur'an ọlọ́wọ́n bá ní sọ̀nkà rẹ̀ wàláhì tó bá jẹ́ kí wọ́n fi alukur'an nílẹ̀ fáwọn èèyàn àwọn ti bàjẹ́ ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ní sọ. ìyẹn gbìyànjú kẹsẹ̀ pé aráàfin kan fẹ́ pààrọ̀ rẹ̀ bíi bá kẹfẹ́ sọ di tá bí wọ́n ti ṣe jọra wọn tó ní kíkọ́ yọkùnrin àwọn fi ọpẹ a ah, ò lè rí nǹkan kan sí lára alukurani lára alukurani yìí bàjẹ́ adúpẹ́ fọlọ́ ẹlẹ́ẹ̀kejì nínú táwọn mùsùlùmí rí tí wọ́n mà tó mú wọn mà dájú pé ẹ̀sìn àwọn lòdodo àti pé gbogbo nǹkan mi tó bá yàtọ̀ sí islam àánú lásán ni òun náà ni àwọn orípa tí àwọn àjọsìn eléyìí tá à ń ṣe nínú islam eléyìí tí ń fi sílẹ̀ sára wa lílapa táwọn àjọsìn tá à ń ṣe nínú ẹ̀sìn islam ti ń lapa lára wa ẹ̀jẹ̀ àwòsàn láti tá à ń ṣe gẹ́gẹ́ bí àpèjúwe ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ láti ọ̀ràn àyàn ní ẹ̀ márùn lórí wa lójúmọ́ wípé ká máa sí láàrin òru àti ọ̀sán ẹ̀rí láti òdodo rẹ̀ ní pé àjọṣepọ̀ ni eléyìí tó nípa gidigidi láàrin àwọ̀ ẹrú sí ọba wa ní wọnú pẹ̀lú ọkàn tó ní agbára èyí ò rí ara ìsinmi tí ọ̀lẹ́gbẹ́ ó sọ̀kalẹ̀ síyàn lára nítorí pé lásìkò tẹ bẹ̀rẹ̀ sọ láti tẹ sọ pé Allahu Akbar ẹ ti mórí lé àti gbára lé orígun tó ní agbára jù tí í ṣe Allahu Rabbul Alamin tàwa lẹni náà tó lè wá dúnkokò máa ro eyín tẹ́rù ọba yìí ta lẹni náà tó lè kó ìfòyà kan bá yín lásìkò yẹn wàláhì kò sí ìyẹn wà níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ wọn ò bí ẹni náà da tí ó dẹrù bọ̀ wọn ò bí ẹni náà da tó lè hànjú mọ́ ẹ wà àpòjúwe kékeré yìí ò kan ìlú yẹn wá jẹ́ lu àwọn àkà ìlú yẹn jẹ́ lu àwọn àṣebàjẹ́ ìlú yẹn jẹ́ lu àwọn abatẹnijẹ́ àwọn abani àwọn abatẹnijẹ́ àwọn àkà àwọn àṣebàjẹ́ yìí wọ́n á lérí léka sí ọ pé táwọn fojú ẹ rí níjọ́ ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ òṣèlú àsìkò tí wọ́n lérí sí ọ àsìkò tí wọ́n ń halẹ̀ ni wọ́n bá túlẹ̀ lọ́ba mẹ́rẹ́sá ó di ilé ọba àlóyún àwọn ń sáré lọ àwọn náà ń lé ọ àwọn ń sáré lọ àwọn náà ń lé ọ wọn ò rí ọ lémú títí tó fi wà àfin ọba ó tún wá wà àfin ọba tán títí tó fi jókòó sọ́dọ̀ ọba àwọn á fi ọ̀rọ̀ rẹ̀ tú ọba létí pé bàbá nítorí gbé mi wá dọ̀ yín ni pé mọ́sáàdì yín nìyí torí pé àwọn ẹni ibú àwọn olórí ibú àwọn abatẹnijẹ wọn lé mi bọ̀ àwọn náà fẹ́ wọlé nìyí wọn làwọn ọba tó ló di mi dẹ ọba wa ní ngbà tó ti dọdọ wa báyìí ó ti parí fọkàn balẹ̀ mímí kan ò ní mì wọ ma ó lè ti ọkàn rí ọba lẹ débi pé wò bí ẹni náà dá tó lè ti ọ lè sè ma nítorí pé ọba yín ti sọ yín fọkàn balẹ̀ ọba tí ò lè tu tẹ̀tẹ̀ ọba tí ó lè pé kí n tọ́lọ̀ wọn bá pé yọ ṣẹlẹ̀ kọ́ má ṣẹlẹ̀ ọkàn rẹ̀ ọba lẹ̀ báwo wá ni tọ́ba jẹ́pọ̀dọ̀ ọlọ́run ni wọ́n sá lọ ọlọ́run ẹlẹ́dàá wa ni wọ́n sá di òun náà lọ́ba tó ṣe pọ̀ sátọ̀ táwa lẹni náà tó lè dún kòkò mọ́ ọ ta lẹni náà tó lè dún kòkò làjà mọ́ ọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àsìkò tẹ́yìn bá ti Allahu Akbar ẹ ti sá lọ sídìí orígun tó nípa tó lágbára jù Allahu Rabbul Alamin kò sí ìyẹn sátọlọ kẹ́nìkan tún dún kòkò máyà o ìyẹn sátọlọ kẹ́nìkan tún dẹ́rù bàyà má torí ẹ ìbalẹ̀ ọkàn ńlá ń bẹ nù sọláàtì tí wọ́n bá sì máa ríru eléyìí nù sọláàtì rẹ ó ti dàn kankan mọ́ bó ṣe ń sẹ́sìn kò ní ìtumọ̀ eré lásán ló ń sìn torí ẹ ló ṣe jẹ́ pé àwọn arẹ́ lẹ́yìn ọkàn wa balẹ̀ sípò àwa la wà lórí ẹ̀sìn àwa la ń sin lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa lódodo torí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní kankan bá ti lè da anabi láàmú anabi máa ń sọ fún Bilal wípé arihna biha ya Bilal arihna bis-salah ya Bilal ìwọ Bilal jẹ́ anísìmí pèpè fún sọ́lá jẹ́ anísìmí pépé sọláàt nítorí wípé tá a bá ti lè wọnú sọláàtì báyìí sinmi ti dé àwa lónìí kan ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìṣesí wa èdè tí ń sọ ni pé àríhìnà àìníhàyà imam ìwà imam tètè sálámà ó ti sú wa o sọláàtì eléyìí ti ń pẹ́ jù o láti ètò pàdé màláìka ó kéré jù àní di sàábé ìwà là ń ṣe ń ṣe ìṣẹ́jú mẹ́wàá lórí àṣùbà o kàlùyí la fi kọ kàyí náà tẹ náà kárò kú ká forí kẹlẹ kásálámù. bí sèse ọ̀pọ̀lọpọ̀ wa nù ọ̀pọ̀lọpọ̀ ti bá lè má mọ àdúgbò wọn jà báyìí. kí ló dé àwọn bàbá yẹn ti lè fa sọ láti gùn pọ̀ kí ni lórí kí ni ah, kí ló fi dà. Allahu akbar. nígbà táwọn nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ pèpè fún sọ láti káfírí sinmi ẹ pèpè fún sọ láti kálẹ̀ ní sinmi nítorí pé tábà ti wọnú sọlá ìsinmi ti dé torí ẹ̀ iná ló fi jẹ́ pé ó tún wá nínú hadithi mi nípa nàbà Muhammad sallallahu alayhi wa sallam ọdẹ ẹni tó ṣe pé ní gbogbo ìgbà tí nǹkan kan bá fi lè dá láàmú láyé yìí báyìí ìtànàbí máa ń ṣe òun náà ni pé yufzi'u ila salah nàbí máa ń yára lọ sí salah. abdullahi bin abbas radiyallahu anhuma ọ̀ àlórí ràkúnmí rẹ̀ pọ̀ nínú ìrìn àjò lọ́jọ́ kan. agun ràkúnmí sìnrìn àjò míì náà wá rìn pàdé rẹ̀ lẹ́yìn ó wá sọ fún pé ìwádìí Abbas lágbájá ọmọ tàmẹ̀dò nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ mà kú torí lẹ́yìn Ibn Abbas ló ń gbéra lágbájá ọmọ tàmẹ̀dò nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ mà kú Ibn Abbas radiyallahu anhu wá sọ̀kalẹ̀ látòrí ràkúnmí rẹ̀ ó sì dojú ó sì sọ láti rákà méjì ah, ẹ̀yin ní ìsìn táwọn sọ fún yín pé bàbá kú tó bá sọ fún yín pé màmá kú àbúrò àbẹ́gbọ́n bàbá àbí màmá wọn kú tẹ̀bí dáhìn ó ṣe ni pé bẹ̀rẹ̀ sí ní faraya ẹ̀ máa sunkún ẹ̀ máa pé ikú dóró ikú ti ń ṣe katipẹ́ ikú ti ń ṣe kínní ní òbá lẹ́vù ẹlòmíì lè má bẹ fẹ́lẹ́ kọ́ máa búra rẹ̀ tí wọ́n bá sì tún túfọ̀ fún ọ tí wọ́n ọba sọ́ra ní yorùbá lẹ́vù tó bá ra ẹni tó wá túfọ̀ mu òkú òdì méjì lókè ìwọlẹ́nu rẹ̀ gbà láti torí pé ẹni tí wọ́n bá tú fọ̀ Yorùbá sẹ́mi pé òun náà ti ta kété díẹ̀ látọ̀ ọ̀kan ni ó ti máa pé tọ́ ọlọ́run sá forí tì wọ́n tání ọlọ́run sá ọlọ́run já túbọ̀ tán gbogbo wọ́n dá ẹ mo ní kí n sọ fún ọ ó sì wà ń ta pé bàbá kú o ẹ kó tó náà bá fẹ́ dìde fọwọ́ gan kò ní èsì sáré wá mú ọ àmọ́ gbà tí mánì wà gbogbo wa ti mọ̀ pàwọ́ wọ́n rìn súnmọ́ Ibn Abbas pẹ́kípẹ́kí láì wọ́n á sọ pé lágbájá kú Ibn Abbas kọ̀ ọkọ̀ sọ̀kalẹ̀ lórí ràkúnmí ni ó sì ṣe sọ láti rákà méjì ah, ṣe sọ láti lọ́ọ́ ayọ̀ kọ́kà ó ní sẹ́yìn gbọ́tọ́ lọ́wọ́ bá sọ ni wasta'inu bis-sabri was-salah inna Allaha ma'a as-sabirin àbí ya ayyuha alladhina amanu ista'inu bis-sabri was-salah inna Allaha ma'a as-sabirin nínú àyà mi wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ọlọ́run ni ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú sọ̀láàtì àti sùúrù ṣíṣe tẹ́ ẹ̀ máa ń fẹ́ kọ́ lọ́wọ́ ràn yín lọ́wọ́ ìdààmú kan bá bá yín ìpọ́njú kan dé sí yín ìṣòro kan dé sí yín ẹ sàlùwà ẹ lọ ṣe sọ̀láàtì ẹ rí tọ́kàn yín ọ̀bàlẹ̀ wọ́n ní bàbá èèyàn kú inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi ma akhadh wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma ó sì lọ sàlùwà aláwọ̀ sí wàá rí tọkàn rẹ balẹ̀ yàtọ̀ ìwọ ló tún máa ṣe wáàsí fẹ́ni tí máa ń bara jẹ́ pé ẹ ti sùúrù ọjọ́ kú bàbá ló pè kọ́lọ́n bá wa forí jìn wọn. àdúrà wa lókù tí wúlò fún wa kì í ṣẹkún tá à ń sùn yìí nítorí pé ìwọ ti gbé nǹkan kan o ti gbé sára tó ń pàrọ̀ wá fún ọ láti inú wá ọwọ́ amúkáhàn rẹ náà máa pàrọ̀ wá fáwọn míì náà tó ṣe pé àwọn ò tí wà ní kò tí wọ́ wà látàrí pé ọ̀sádìí ọlọ́run látara sọ láti tó ṣe torí ẹ̀ ni àwọn olùmọ̀wá wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí àdánwò bá dé bá tí ò ṣe méní tí ò ṣe méjì tó ẹ pé sọ láti lọ́lọ́ sí lẹ́ẹ̀kan náà yóò rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò kún pẹ̀lú agbára tó nípa ti sùúrù pẹ̀lú agbára tó nípa ti àrànṣe àti ìpẹ̀tùsínilọ́kàn látàrí aburú tó dé bọ̀ ọ̀hún ọwọ́ adẹni tó rárá gbà tọrọ kan gbèsè yóò fúyẹ́ lára rẹ̀ nítorí kíni ẹni tí ń ṣe sọlá ọ̀rọ̀ ọlọ́run ló ń kà a sì mọ̀ pọ̀rọ̀ ọlọ́run ní kíké ní kíkà a máa lapa lára èèyàn táyọ̀ gbogbo ọ̀rọ̀ míì àwọn èèyàn bẹ́ẹ̀ nù gbèsè ayé wa yìí tọ́ ẹ pé tí ọkàn èèyàn bá ń bàjẹ́ tí èèyàn ń bínú bàjẹ́ tí èèyàn sọ kẹ́ni kankan má bá mi sọ̀rọ̀ ẹni tó bá fi lè bá mi sọ̀rọ̀ lónìí nǹkan ṣẹlẹ̀ tontin bá dé tó bá bá wa sọ̀rọ̀ á bá yí padà wọn máa pe ah o ti ní sani kankan bá bọ̀ sọ̀rọ̀ lónìí nǹkan kan ṣẹlẹ̀ wọn ni ah bíi ti bàbá kọ́ bíi ti bàbá kọ́ ọ̀rọ̀ bàbá a máa wọ̀nyẹn lọ́pọlọ a máa mú kárọ̀ balẹ̀ bàbá kan lásán nù bó wàá lọ̀rọ̀ lọ torí àwọn olùmọ̀sọ yìí pé lásán kọ́ ni sọ láti máa ń ṣèyàn rọ̀ nígbà tá àdánwò bá dé síyàn lásán kọ́ lọ́lọ́wọ́n bá máa fi ń bí sùúrù àti àfaradà síyàn lára ní ìgbà tí èèyàn bá ní ìgbà tí èèyàn bá ṣe sọ̀lá torí pé nínú sọ̀lá sí yẹn ẹ ti ka ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run a sì máa mú kọ̀kan balẹ̀ a máa lapa lára èèyàn púpọ̀. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbahu dájúdájú ẹni tí ń ṣe sọlẹ ní ìgbà tó bá dìde dúró tí ń ṣe sọlẹ ńṣe ní bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ falyanzuru ahadukum kayfa yunaji kó ní kálukú yẹn wọn máa ṣàkíyèsí báwo lẹ́yìn ṣe ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ṣé ẹ fi làákàyèsí àbẹ́ ẹ fi làákàyèsí ẹ sì máa wo Al-Qur'an dáńké sọ láti yẹn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ni tó lágbára ju gbogbo nǹkan tó lérò lọ nínú ọ̀rọ̀ law anzalna hadha al-Qur'ana ala jabalin la ra'aytahu khashi'an لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ọ̀rọ̀ ọlọ́run tó ti pé tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sórí àpáta tọ́jú akọ òkúta kò bá fọ́ wómúwómú kó kùlù bọ̀ tó ní wọ́n á ń kànú sọ̀rọ̀ à báwo lọ́kàn rẹ̀ ò ṣe ní balẹ̀ báwo ni ìbànújẹ́ rẹ̀ ò ṣe ní dídùnnú ọlọ́run sọ pé faqra'u ma tayassara minal Qur'an ètò bá rọ ọlọ́run náà alukur'an kè ní ìgbà tí ìṣòro dé sí ọ nígbà tó kàn rẹ̀ ń bàjẹ́ tí dàrú tó sì allahu akbar kul huwa allahu ahad lọ́rọ̀ ọlọ́run láti ké lẹ́yìn fatiha ké ó tó pẹ̀lú ògbó ọlọ́run wàá rí tọ́kàn rẹ̀ balẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run wàá tí ìbànújẹ́ ti ń dọ̀ láàmú tọ́pẹ́yìn dà tó fi ọ sílẹ̀ ilé ìjẹ́ ti sọ̀lẹ́ ẹ dákun ẹ̀sìn míì wọ ẹ̀yìn mọ̀ta ń ṣe láyé tá máa ń ṣe sọ̀lá àtìlẹ́yìn ìlànà míì wo ni wọ́n máa tẹ̀lé tí wọ́n máa ń ṣe sọ láti rù tiwa yìí ń bẹ̀ kò sí àdúpẹ́ fọlọ̀ ẹ wo ìdúró yín lásán tẹ́lómi bá dúró bẹ́ẹ̀ ẹ sọ ẹ sọ pé bó ti rí tí èsì ṣe mùsùlùmí ẹ wo rùkú wa yìí tẹ́lómi bá fi lè rùkú bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wọn tí wọ́n láwọn ń ṣe ẹ rí pé bó ló ti rí tí èbá ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀ kan bá sì forí kalẹ̀ fún Allahu Rabbul Alamin báwa ṣe forí kalẹ̀ yẹn tí èsì mùsùlùmí adúpẹ́ fọlọ torí ẹ ló ṣe jẹ́ pé ìjọsìn kan tí wọ́n máa bẹ̀rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn gbígbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tóbi Allahu akbar wọ́n máa ń parí rẹ̀ pẹ̀lú gbólóhùn ọlọ ọlọ́run kó máa jẹ́ tiwa asalaamu alaykum kò sírù rẹ̀ ń bomi wàláì kò sírù rẹ̀ ń bomi adúpẹ́ fọlọ mímọ̀ ṣe wa kọ́ àánú ọlọ́run ọba ni. Ona náà ló ṣe ló fi kárí tiwa náà táwa náà fi jẹ́ mùsùlùmí ọlọ́run dákun má bàánú yìí jẹ́ akramakumullah èwo wá ní òtí èwo nígbà tẹ béèrè pé kí n láárí táwa fi mọ̀ pé ìsìláàmù lẹ̀sìn òdodo yàtọ̀ sí nǹkan yòówù míì tí wọ́n bá ń ṣe ìsìláàmù kan lẹ̀sìn gbogbo nǹkan míì tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ti ṣe ìsìláàmù ẹ̀sìn lásán ni torí ẹ̀ ẹ wo zakat zakat tọ́lọ̀ wọn bá ní ká máa yọ tọ́jú ọmọ àyà fún sọ̀lá ẹ máa rí inú alukur'an wa aqimu sọ̀láta wa adu zakata wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ad-dina hunafa wa yuqimu sọ̀láta wa yu'tu zaka torí rẹ̀ azaka ọmọ àyà sọ̀láàtì ni wọ́n bá ti dárúkọ sọ̀láàtì wọ́n á zakat wọn ò séyà nítorí pé bẹ́lẹ̀ ìbá síwájú eléyà tẹ̀lé bẹ́ẹ̀ ìbá síwájú eléyà tẹ̀lé tẹ́ bá wo zakati yìí náà orígun kan ni nínú orígun ẹ̀sìn ìsìláàmù márààrún ẹ̀rí zakati yẹn téèyàn bá máa yọ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti ṣe ní ká yọ nínú àwọn owó tọ́lọ̀ ti ní ká máa yọ èló náà ni wọ́n ní kó yọ owó díẹ̀ nínú owó tabua òun náà ni wọ́n ní kó yọ ẹni bá lówó sílẹ̀ àti náírà yẹn ni pé ẹni tó bá ní owó wúrà tàbí fàdákà tó bá pọ̀ tí ò tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakat wọn ni kó yọ ìdá kan nínú ogójì ìyẹn ni pé nínú gbogbo ẹgbẹ̀rún náírà lápèjúwe kó yọ àádọ́ta náírà Allahu akbar ọlọ́run bá tó fún náírà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó fi pẹ́gbẹ̀rún ó wá ní àádọ́ta péré lọ́yọ̀ọ́ mbẹ́ Allah kèésì tún ṣe gbogbo ẹ tó bá lẹ́gbẹ̀rún péré ìní ọyọ àádọ́ta o ó dìgbà tó rẹ bá tún pọ pọ pọ pọ pọ pọ tó díwọ̀n èyí téèyàn ní téèyàn fi yọ zakat eléyìí ti lọ nǹkan bíi mílíọ̀n méjì ó dín ọgọ́rùn-ún méjì ẹgbẹ̀rún náírà lónìí. ẹ dákun sí gbogbo ala níyàn torí ẹlòmíì ò tí ì lo ń ṣe ń bínú zakat fa èyí bá lówó èèyàn máa yọ owó fẹ́nìkan ọlọ́run ọ̀bọ kùkù fi ọ́ lẹ̀ ń dédé bó o ṣe máa ò ní lówó ń torí pé o ti sọ pé tó o bá lówó ń tẹ́lẹ̀ náà o ò ní yọ zakatu fẹ́ nìkan. akramakumullah káàgbéyàn ní mílíọ̀nù méjì a bá pín mílíọ̀nù méjì tá a pín sọ́nà ogójì èló ni ó mú jáde fifty thousand naira nínú two million iná la tún wá háwọ́ la háwọ́ la háwọ́ títí pé ah, ah, ah, ó lé ó lé owó ọ̀rọ̀ irun mú ni ẹgbẹ́rún ẹni ọ̀yọ́ fifty thousand nínú two million so torí ẹ̀ ẹni tó bá fi lè díjú tí máa ń yọ zakati yẹn yóò jọ mọ̀ pé islam lòdodo àkọ́kọ́ ọlọ́run ọba sọ̀wọ́ ẹ̀dínwó tó ma ọlọ́run ó tún fi fọ́ ọ ma ọkàn rẹ̀ yọ̀ ọ́ ká má ti gbọ́ o tí pé yóò fi sanwó rẹ̀ dowó tó mọ́ òtúmọ̀ sí pé o lè lọ jalè wá káwá sọ pé tó bá ti yọ zakat àti ìyá sí mímọ́ bí àwọn kan ti máa tanra wọn dànù ẹ̀hẹ́n yóò dowó tó mọ́ ìyẹn ni pé ó ti dowó tọ́lọ̀ wọn sọ ewu kúrò ń bẹ̀ tí ò ní jẹ́ kí àrélù àjálù ìjàmbá kó tẹ́ nítorí pé ẹni tó bá kọ̀ láti yọ zakat ó lóun mọ oríṣiríṣi ìyà tí máa jẹ sí wọn láyé ń bì ẹ kàn lè rí kíná sẹ́yọ kése kí wọ́n múná wá o iná kàn sẹ́yọ wọn ò ní wáyà lọ́kọ̀lù wáyà wáyà àwò àìmọyeru rẹ̀ ló ti ṣẹlẹ̀ láyé wa so ọkàn lè máa lọ kọ́ máa gbowó lọ kí jàǹbó dé kó sì gba gbogbo owó lọ́wọ́ rẹ̀ lọ́ máa sọ pé ha kí n ti kí n ti yọ zakat sebo ní ò yọ zakat ṣiṣẹ́ tá a ṣe tí ò rọrùn àmọ́ a kó fẹ́ni tí ò mọ bá a ṣe kó jọ ok ọlọ́run bá tọ́ mọ bó ṣe kó jọ ó sì gbà kú lọ́wọ́ rẹ̀ bákan náà ọkàn rẹ ẹ̀mí rẹ ọlọ́wọ́ tara zakat yóò fi fọ́ ma khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. ọlọ́run rẹ̀ anabi sallallahu alayhi wa máa gba zakat nínú owó wọn tó fi máa fọ̀ wọn ma. ẹ̀rí téèyàn bá ń yọ zakat ọkàn yẹn máa ma ìwà ahun àìfẹ́ náwó pàákànnà máa tọrọ èmi ò lè sànú ẹnikẹ́ni gbogbo àwọn ìwà burúkú yẹn ọmọ kú lẹ́mìí rẹ̀ ọ̀dẹ̀ ni ti ń fẹ́ rere fọ́mọlà kejì lótòdó owó ọ̀rọ̀ ọ̀run kó jọ àmọ́ nítorí pé mò ń tẹ̀lé tọ́lọ́n ìfẹ́ sáré owó yìí sórí ibú nítọ́lọ́n ní kí n yọ ọmọ yọ ó rí i pé láti bẹ̀ owó tó yàtọ̀ sí zakati gan yóò tún rọ̀ ọlọ́run láti tún fowó mi tún ṣe sàrà nítorí bọ́lá ń kó lọ ẹ̀rí bọ́lá ó bá kú yọ ọ bẹ́ẹ̀ni tí òní náà bá kú kò ní mú nǹkan kan lọ torí pé ayé náà láti ba ayé náà láàfin sí òkè kúkú ṣe rere nínú rẹ̀ tẹ̀lé tọ́lọ̀ nínú rẹ̀ kọ́ má jẹ́ pé níta àní mú lọ bì kan ìní ọ̀wọ́ á ṣe sábà bí tá fi sórí ibú gbàgbà níbi tá a lọ. tó zakati máa ń fọ ọkàn má kó nínú àwọn àwà burúkú àwọn àwà ìfẹ́ náwó eléyìí ò ní sí fẹ́ni tí bá ń yọ zakati torí de eléyìí èèyàn máa fẹ́ láti ràn àwọn èèyàn lọ́wọ́ èèyàn lẹ́mìí pé kéèyàn má rẹ̀ nìkankan tí yà ń jẹ àfi kéèyàn ràn lọ́wọ́ téèyàn bá ti ń yọ zakat eléyìí ọ̀hán ni lọ gbé o gbogbo zakat tẹ́ ń lọ kò ní lọ gbé o ẹgbẹ̀sán rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà ẹ rí i pé zakat tọ́lọ ní káyọ kò lè kó parun bówó èsì owó kan tó lè wọ owó lọ́rùn adúrú eléyìí lọ́wọ́ ní ayọ̀ tí zakati tọ́lọ̀ ní ká yọ kọ́ ẹ wò ní ìsìn ọlọ́ọ̀ni tó bá ní ẹ àgùtàn àgùtàn ogójì ọlọ́ọ̀ni kọ́ yọ ẹyọ kan bẹ̀ nínú àgùtàn ogójì tí àgùtàn yìí bá wá pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ tó fi di ọgọ́fà ẹyọ kan tó bá di mọ́kànlélọ́gọ́fà ìsìláàmù ní méjì ẹ dákun ẹ wo adúrú rẹ̀ ńgbọ́ bá tó di one hundred and twenty one ló tó yọ méjì péré subhanallah àmọ́ wa dọ́gbọ́n lóríṣiríṣi ẹ̀ràn yìí ó lówó lórí pọ̀ ọlọ́run bá tó fún ọ ńkọ́ tó kó adúrú eléyìí fún ọ wá ní kó yọ ẹyọ kan ràkúnmí yìí wọn lò ní yọ zakati mi olùgbò wa tó pé márùn tó bá tó wá pé márùn tán wọn ò ní kó yọ ràkúnmí zakat àgùntàn kan nínú ràkúnmí márùn màálù ò ní yọ zakati nbẹ onígbà tó bá tó pé ọgbọ̀n tó bá pé ọgbọ̀n màálù ẹyọ kan màálù ẹyọ kan náà wọ́n pe tẹ̀bí àbí tẹ̀bí yà aláwọ̀ ẹlẹ́yìn tó kéré tí ń tẹ̀lé ya rẹ̀ dì sìn ẹ dákun tó lọ kí lèèyàn á fẹ́ ya ahun sí èló wọn ní ọyọ ọgbà tó fi wá dọ́ràn ọlọ́run sọ pé tásìkò zakati bá tó onílé bíi mẹ́wàá ńlẹ̀ yìí ọyẹ lọ sí ìròyìn tí lè tá a fẹ́ tà ní owó tó ọpa ń bẹ̀ kò yọ zakati rẹ̀ owó tó ọpa adúrú tirẹ́là tó ní ti ń kọ́rù ọlọ́run sọ pé wọ́n gbé lórí eh, pé lè lo wọn lè tayọ kọ̀ọ̀kan káwá yọ zakati rẹ rárá ńgbà tí èsì for owó tí tirẹ́là pa èyí tẹ́ ẹ ah islam yìí ti dáa pọ̀jù èyí tẹ́ tún náà kù nífa kìí ṣe pé nígbà bá nínú ìtọ́ sẹ́kùn tọ́ba ká oníwájú ní ká yọ̀dá kan ní ogójì àbá ìdá kan ní ogójì náà gan mọ́tò kó lọ jìnnàjìnnà àwọn mọ̀lẹ́bí rẹ bí àwọn eh, wọ́n ti pa àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ ìyà ń jẹ wọ́n àwọn àbúrò àti ẹ̀gbọ́n bàbá rẹ ìyà ń jẹ wọ́n àwọn àbúrò àti ẹ̀gbọ́n ìyá rẹ ìyà ń jẹ wọ́n àwọn ni kò fún ẹ tún wo Islam bó ṣe dáa tó ó ní ilé náà ni kò tún pín sí tó bá fáwọn ilé yẹn ó ládàá méjì ládàá kó yọ zakat ládàá kó sokùn ẹbí pọ̀ allahu akbar torí ẹ ṣé gbogbo eléyìí ò tó wa mọ̀ wípé islam lẹ̀sìn òdodo èló la ní kẹ́ ẹ dání ìsìngbà tẹ̀ ń wá mọ́ṣáláṣí èló ni wọ́n ti dá mọ́ṣáláṣí lórúkọ pọ̀ ń wá mọ́ṣáláṣí owó kínni ta ni ó gbà lọ́wọ́ rẹ̀ ìdá mélòó la ní kẹ́ máa san lọ́sẹ̀ọ̀sẹ̀ allahu akbar islam ti dáa pọ̀ jù wọn ò ní kọ́ dá lẹ́kọ̀ọ́ pa àmọ́ àwo fáìlì ẹ fẹ́ pa jù báyìí lọ lọ́sẹ̀ allahu akbar èso mú kọ́pọ̀lọpọ̀ ó ti sáǹbi tí wọ́n ti ń kọrin nítorí pé ìdá ìdá ìdá ìdá tí wọ́n gbà yìí ó ti dá òun gan lẹ́yìn nínú Islam òun ni ọ̀dá kọ́bọ̀ òun ni ọ̀dá tọ́ sáti yọ kí ni zakat ìgbà tó sì ní kọ́ yọ zakat tó lè má mú ọ ní oko fún ni àbẹ́ni tó pèpè fún sọ̀láàtì àbí mọ́sálásí rárá ọlọ́run ti sàlàyé ibi tẹ́ ẹ̀ nà akramakumullah ṣé gbogbo eléyìí ò tó kò tó kó èèyàn fi mọ̀ pé islam lòdodo akramakumullah tẹ́ bá tún wo sùyàmù ramadan <laughs> yàtọ̀ sówó orí tọ́ba ẹ̀ pé owó orí ni zakat ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń sá fún nísìnyí ta ni ọmọ ń sá fún owó orí owó orí síjọba ń gbà àwọn èèyàn ń sá fún o tọ́ba ní ká ṣe declaration tẹ́ ẹ ní ṣé gbogbo ń tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ nítorí pé tíjọba bá gbé gègéle tó bá ní da kanu kìnìkan ní tàwọn ó rí i pé wọ́n ti wọ́n sọ ọláàkẹ́ níbi tí ò ti dáa ọdọọdún wọn sì máa gbà á wọn náà máa pé gbogbo orí kí ni wọ́n fi ń ṣe gbogbo títí wọ̀ dá àwọn fítú wọ̀ dá inú òdò ó ó lè ní wá. àfi táwọn èèyàn sọ kàn ṣùgbọ́n nínú Islam rárá wọn ò ní kó fún lè máàmù tó fi wá sọ pé ah, látijọ́ yìí wọn ò tiẹ̀ tún faná sí mọ́ṣáláṣí látijọ́ gbogbo owó tá à ń dá ta lọ́ọ́ dá owó fún owó kínní nítorí pé zakati tọ́lọ̀ ní kọ́ ọyọ ọyọ ẹ sì torí pé zakati yẹn alọ́lọ́ yẹn tí ọkọ máa sọ tó ti yọ àbó tí yọ ẹ rí i pé wà á dẹ́rùn dìní akánilọ́wọ́ dè tẹ̀sìn tí múni má ṣe bàjẹ́ ní tiwa ẹ rí i pé ẹnì kankan sọ ó sì yọ zakati torí pọ̀ ń bẹ̀rù ọlọ ọlọ́pàá kan ò sì ti ń sọ kálukú pé sọ ti yọ zakati àbó ti yọ oníkálukú sì tún yọ eléyìí náà tó yàn án mọ̀ pé Islam lẹ̀sìn akramakumullah ẹ bá wo siyamu Ramadan má jẹ má mu má sùn máyàwó rẹ láti ìgbà tí alifájàre bá ti yọ títí tó rùn ó fi wọ̀ ìjọsìn irú eléyìí ẹ̀dá kún bomi ìtẹ bá ti ríru rẹ mú wá pẹ̀lú ẹ̀mí pé mò ń jọ́sìn fọlọ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè má jẹun àwọn èèyàn lè má mú mi bomi àwọn èèyàn lè má sá fún ìyàwó wọn kó wọn má bá wọn lò nítorí pé nǹkan kan ń ṣe wọn má jẹun má mu oògùn nígbà míì tá kan bá ń ṣe yàn torí tó o bá lọ jẹun pínrín ọba oògùn tó ń lò jẹ́ bákan náà má ngba ìyàwó rẹ̀ ń gbà mí ìdí pàtàkì oríṣiríṣi ní máa fà ṣùgbọ́n ìsìláàmù má ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀mí kó ń jọ́sìn fọlọ́ bẹ́ẹ̀ bá rí irú rẹ̀ wa. torí ẹ̀ náà la sọ pé ẹ má máa pè láwẹ̀ àwẹ̀ kìnnìkìnnì ń jẹ́ bẹ̀ lásán torí àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ sẹ́mi pé àwọn ẹni tí ń tí ń bọ́ náà ń kínni àwọn náà ń àwọn ẹlẹ́sìn sẹ́rù tiwa làwọn wá ń ṣe ni torí rẹ̀ kí làwọn ń ṣe ọ̀sùyàm ọ̀sùyàm lọ́lọ́ ń pè nǹkan rẹ̀ sọ́mù lọ́lọ́ ń pè nǹkan rẹ̀ bí sẹ́rí àti ṣe mu wá nìyẹn nítorí pé ìtumọ̀ títí wá kó sínú tí wọn kó sínú. akramakumullah ẹ̀rí kí ìjọsìn ńlá lélẹ́yìí báyìí ìjọsìn tó ṣe é pé ọlọ́run ọba máa fi ń túnyàn sí i

tẹ́bá ma bòmí ìtura tó máa ń sàpéjọ tọ́jọ ti hajj láyé yìí yàtọ̀ síta àwọn mùsùlùmí ẹ̀ mú wa kò sí. wàá rí àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alkiyama wàá mọ̀ pẹ̀lẹ́ ayé ọ̀já máa kankan tó bá lọ sí hajj. wọ́n dìde ẹlẹ́ gbogbo eléyìí náà fi hàn wá ike islam lẹ̀sùn ní hajj yìí bá a ṣe pọ̀ tóun lè má mú kan iná gbogbo wọn máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àwọn èèyàn dúdú ò إن هذه أمتكم أمة واحدة ìjọ wa ìjọ kan ni tọ́ọ̀bù àmà bẹ́ẹ̀ kò tó lọ ọ̀dà àmà tọ́ọ̀bù adé mẹ́ka akaramakumullah tá a bá wo gbogbo eléyìí ó tó wà àmà dájú sáká péńté mùsùlùmí wò wò ọkọ gbogbo wa bú fún wa ọkọ wa lẹ́kọ̀ọ́ láwọn ẹ̀kọ́ oríṣiríṣi ó fi ìwà àwọn àwà tó sàn ó fi mà wá bíi ká máa ṣòdodo ká lámú mára bíi ká jẹ́ni tó ní àfaradà ká sì jẹ́ni tára rẹ̀ balẹ̀ ká jẹ́ olùṣepẹ̀lẹ́ ká jẹ́ olùtẹríba ó tún kọ́ wa ká jẹ́ni tí ó ní tìjú ìsìláàmù ó tún kọ́ wa pé ká máa pé àdéhùn Kama má máa jàǹbá àmánà ìsìláàmù tó kọ́ wa kájẹ́ ni tó ṣe pé ó ń ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ nínú ìgbésí ayé rẹ̀ kájẹ́ ẹni tó láàánú kájẹ́ ẹni tó ń ṣe dọ́gba kájẹ́ akin kájẹ́ onísòro kájẹ́ ni tó láyọ̀ ọkàn kájẹ́ ẹni tó ń kóra ró kámẹ́sẹ̀ jọ ń ṣekúṣe kámẹ́sẹ̀ jẹ́ ọlọ́kànjúà ìsìláàmù kọ́ wa kájà ni tí wọ́n máa ṣe dáadáa kájà ni tí wọ́n lawọ́ islam ní kájà ni tí ó ṣe fọkàn tán islam ní kájà ni tí wọ́n máa dúpẹ́ fọlọ́n lórí àwọn àdẹ̀ra tó ṣe fún wa islam ní kájà ni tí wọ́n máa gbé bínú mì islam kọ́ wa kájà ni tí wọ́n máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó tún wá ní ká máa so okùn ẹbí wa pọ̀ gbogbo ẹnikẹ́ni tó tan mọ́ wa ibikíbi ó lè wà ká sokùn ẹbí pọ̀ islam kọ́ wa kí àwọn ẹni tó tún pọ́n àwọn ẹni tí à ń jẹ kásátìlẹ́yìn fún wa ìsìláàmù tún kọ́ wa ká ṣe dáadáa sálábàgbé wa ó tún kọ́ wa ká máa sọ́wọ́ ọmọ òrukàn ká máa sọ ọmọ òrukàn gangan fúnra ara rẹ̀ tó láàánú lórí àwọn ẹni tó kéré sí wa kájẹ́ ni ti ń sàpọ́nlé àwọn ẹni tó dàgbà jù wá lọ ìsìláàmù ó wa kájẹ́ ni tó ṣe pé a máa ṣe pẹ̀lẹ́ àwọn ẹranko àní máa fìyà jẹ wọn ó ní gbogbo ń tó bá lè pani lára tó lè ṣeni léṣe tá a bá rí lọ́nà ojúṣe mùsùlùmí ni kó gbé kúrò lójú ọ̀nà ìsìláàmù kọ́ wa pé tá a bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ni ká máa sọ jáde lẹ́nu ká má máa sọ̀rọ̀ burúkú bí àwọn ọmọ gáràjì ìsìláàmù kọ́ wa ike ká jẹ́ni tí wọ́n máa sàmójúkúrò ká jẹ́ni tó ṣe wípé yọ́ọ́ máa ṣàforíjìn fáwọn èèyàn tó ṣẹ̀ wá nígbà tá a lágbára láti fìyà jẹ wọn ìsìláàmù ọkọ wa kí tá a bàbá mùsùlùmí sọ̀rọ̀ ká bá sòdodo ká má ẹ má fi mùsùlùmí darí islam kọ́ wa bí tá a bá lágbára láti gbọ́ bùkátà àwọn èèyàn ká máa bá wọn gbọ́ ìsìláàmù níjọ́ bá jẹ wá lówó ẹni tó jẹ wá lówó dágbà sí i ṣùgbọ́n gbà tásìkò yẹ pé kò rówó san ìsìláàmù ní kẹtùn lọ láàsì kódà tẹ ẹ bá tẹ tẹ bá tẹ mójú ń bi owó ń pátápátá pé ìyáàfẹ rẹ ńlọ dáa jù ìsìláàmù tún kọ́ wa wípé ká fi bùkátà tiwa sílẹ̀ ká jẹ́ kẹ́lòmíì orí bùkátà rẹ̀ gbọ́ lára ń tá a fi lè gbọ́ bùkátà wa ara ìsìláàmù tí eh, ara ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa nù ìsìláàmù kọ́ wa ká máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn ká máa ṣàtìlẹ́yìn fún wa ìsìláàmù kọ́ wa pé ẹni tí aburú ìjàmbá tó bá ṣẹlẹ̀ sí bíi pé èèyàn kú fún un ìsìláàmù ní kẹ́ ẹ lọ kí kẹ́ ẹ lọ rán kẹ́ ẹ máa rẹ́rìn músẹ́ níwájú rẹ̀ kẹ́ fi pàdé rẹ̀ ẹ má fàdúró ẹni tí wọ́n sọ pa ilé ń dán ọ láàmú bàbá pàdé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọ̀fàdúró ọ̀pàdé káfíìrì ọ̀fàdúró nǹkan ń dán ọ láàmú ọ̀gbádùn wọ́n bá gbé ọdọ sípítù kò lábẹ́rẹ́ kò lóògùn islam ní kọ́ rẹ́rìn músẹ́ torí pé tó bá rẹ́rìn músẹ́ tó fi pàdé mùsùlùmí ànábì ní sàràtúnì akramakumullah islam tún wá kọ́ wa ó ní ẹni tí ọ̀gbádùn ẹbẹ̀ wò ẹ má pati tiẹ̀ ló dé bá o tiẹ̀ náà ń bọ̀ o bákan náà islam ní kẹrin ẹni tí wọ́n sábò sísí kẹrin lọ́wọ́ islam ó ní kẹ jẹ́ ẹni tí wọ́n máa bun ara yín lẹ́bùn kẹ ẹ máa sàpẹ́lẹ̀ ẹni tó bá bẹ̀ yín wò islam ní kẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín kẹ bá wọn lò lọ́nà tó dáa ẹ máa náwó lé wọn lórí àtàwọn ọmọ yín islam ní kẹ bá pàdé ara yín mùsùlùmí sí mùsùlùmí ẹ sálámà má dáwọ́lé ó lé láì sálámà tọrọ yọ̀ǹda gbogbo àwọn ẹ̀kọ́ ìbò lẹ ti lè rí àtàwọn míì ìbò lẹ ti lè rí àfi kó jẹ́ pé àwọn èèyàn kan ń pa àlọ́ àfi kó wọn sọ pé ah, àwọn bàbá mi kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ mi èmi náà sì gbẹ́kọ̀ọ́ kó jẹ́ pé bóyá ń ta àwọn àlọ́ táwọn bàbá rẹ̀ pa tán pa fún àtàrà rẹ̀ náà ló ti ń ṣe àwọn nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ nìkan tí ìbára ṣe mùsùlùmí tí máa ń hu ọ̀kan nínú àwọn àwà yìí kẹ́ ẹ mọ̀ pé kàn ń hu láti gbẹ̀san rẹ̀ láyé ni àmẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá hu ọ̀kan nínú àwọn àwà yìí ọlọ́run san yín lẹ́san rẹ̀ láyé yóò tún san yín lẹ́san rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù torí pé nìkan sí tí ọmọ ọ̀hún àwọn ọ̀wá yìí lábẹ́ àbúradà mọ̀ ń sẹ́sìn àfi mùsùlùmí nìkan tó ń ta bá sì ṣe nítorí tí ọlọ́ òun náà là máa gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù aqulu qawli hadha الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú a rí i الله láwọn الله الله yìí àwọn akéde ọ̀ǹgbalẹ̀ ọ̀ǹgboko nípa pé lágbájá kú tàmẹ̀dó kú dóòlà الله ní àwọn kéde tí ń tọ́ka sí ikú àwọn ẹni táwọn èèyàn kàpẹ́ ni ńlá eléyìí ń ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ ní gbamagbama tẹ̀léra wọn nítorí pé àwọn ẹni bí ẹni nínú èrò àwọn ọmọ èèyàn àwọn èèyàn bí èèyàn làwọn ẹni tí ń kú yẹn nígbà tó ti ṣe wípé gbogbo ojoojúmọ́ gbogbo ògbà. náà lọ́lọ́wọ́n bá ń gbẹ̀mí àwọn ẹrú rẹ̀ bóyá ọkàn àwọn kan ju àwọn kan lọ ó ń ṣẹlẹ̀ sáwọn kan kò ì tíì ṣẹlẹ̀ sáwọn míì ìgbà wo lèèyàn dórí tẹ́ni tí wọ́n ti ń sòkú tẹ́ẹ̀rí kí wọ́n gbókùú wá sí ńbẹ̀ ọjọ́ wo nílẹ̀ rẹ̀ máláyé tílẹ̀ rẹ̀ sú tí wọn ò gbókùú lọ sórí tẹ́ láti lọ sí kódà kó tó ṣe pé àwọn ẹni tí àwọn kọ̀ láti máa gbókùú wọn lọ sórí tẹ́ tó ṣe pé agboolé wọn ni wọ́n ń sin wọ́n ń sin níjọ́ wo ni ilẹ̀ ń má láyé tí agboolé gbogbo wa gbòfò níbi pé kí wọ́n sìnkú tuntun kọfẹ́ẹ̀sì ṣùgbọ́n ikú gbogbo èèyàn kìí sábà fẹ́ jọ gbogbo èèyàn lójú nítorí pé gbogbo àwọn èèyàn ti ń kùn táwọn jẹ́ mẹ̀kúnnù tí wọ́n jẹ́ tálákà hàn ikú wọn kìí sábà mi ìgboro títì kìí sábà mi ìlú lọ títí nítorí nígbà tó wà láyé náà tẹ́lẹ̀ talọ lọ dá mà kékuku sírú sáàpọ̀ rẹ̀ nínú ọbẹ̀ ẹ̀la kò kọ́bẹ̀ ó dùn dáadáa èsì ṣe yọ sáàpẹ́ kò sínú omi ọbẹ̀ ó jẹ́ kọ́ tẹ́lẹ́nu àyèmáyé òjò tó ti rọ̀ èyí tilẹ̀ ti mu ṣùgbọ́n ẹnìkan ó ti di ńlá báyìí mú rí ẹnìkan ọwọ́ à ń ńlá lọ́wọ́lọ́wọ́ irun wọn kú wọn wà ṣé ewúrẹ́ lọ́wọ́ á wó nígbà táwọn èèyàn míì ń kú tiwọn àbí mùsù wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ̀mí ò ẹ̀mí èèyàn ò èèyàn nítorí pé gbogbo ẹni tó bá ti kú ẹ̀mí kanú ẹ̀mí tọ́lọ̀ ń dá lọ́lọ́ ẹ wọn máa pàtẹ tiwọn sínú mú màwòrán àti sọ̀rọ̀ àti gbogbo ẹ lẹ́ẹ̀ma rí kéde ẹnìkan kú wọ́n tún lè máa lẹ̀ sórí títì tẹ́ ẹ bá wa ètò wa bá yẹn lẹ́rù jù ó náà ní pé lórí ẹ̀rọ ayélujára wọn tí wọ́n ń gbé ìkéde àlàyé ikú wọn sí àti bí wọ́n ṣe gbókù rẹ̀ láti ibì kan sí ibì kan tí wọ́n fi ń lọ sí ẹ̀rí gbogbo tí wọ́n máa bá yẹn lẹ́rù lẹ́rìí ń bẹ̀. kí á ní bàbàrà kí ni nǹkan náà tọ́jọ́ yín lójú nínú gbélé yìí ṣe ṣe ilé ayé àti bó ti ṣe kú kò fi tọ́ka ṣe tọ́lọ́run ọ̀daràn lásán ni gbaná làwọn àmọ́ mùsùlùmí gbaná wọn máa dákọ̀ ìsìláàmù rẹ̀ nígbà tó wà láyé àmọ́ mùsùlùmí o òun náà tún máa ṣèṣe pé òun ṣe mùsùlùmí gbogbo múra rẹ̀ kò ní yàtọ̀ síta àwọn kèfèrí gbogbo sọ̀rọ̀ sí rẹ̀ láyé o kò ní yàtọ̀ síta àwọn kèfèrí kèfèrí ń pelére kí ló náà máa pè ó náà máa pelére ọmọ polórin ó lè jókòó máa tàkòtó nígbà tó wà láyé àwọn bàbá ah, ó social àwọn ah, olùlàjú púpọ̀ òun ò rí orí rẹ̀ mọ́lẹ̀ kọ́ kásí òkè ẹgbọ́rọ̀. bàbá wa kú tu ẹ wọn ni inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ kí ó wúlò kí ó tó wúlò ó kì wọn. nígbà tí kú dé ẹ rò pé èèyàn kàn lè kọ́ lọ́n fà bẹ́ẹ̀ ni ẹ rò pé bíi bàbá mi gáàdì tí ó tó gbé lọ téèyàn rọra rápálá jáde bẹ́ẹ̀ lẹ́ ń kọ́ lọ́hùn. a la hawla wala quwwata illa billah ọ̀hún sẹ̀sìn lójú méjèèjì òkú ọlọ́run lọ́mọ ibi tó ń lọ. látò akọ daràn lójú mẹ́fẹ́ fà. akramakumullah ìgbésí ayé wa ń fi àkíyèsí gidi ọ̀rọ̀ wa ń fi àmójútó tó ṣe kó ní agbára ọ̀pọ̀lọpọ̀ kẹsì kún wàláhì kí lọ́kọ́ lọ́hùn tọ́jọ́kù rẹ̀ bá fi ọ̀ lọ́tú ẹni ó ti dín kankan lọ́wọ́ fọlọ́hùn torí pé tọ́lọ́mọ̀ bá ti ṣe tẹ́tí ọ̀pálẹ̀ ayé rẹ ẹgbẹ̀rún rúurú ó kù ní ìsìtì kan ní ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ àkíyè sára o ẹ jẹ́ àkíyè sára ẹ fi tàwọn ẹni tó ti ṣẹlẹ̀ sí ẹ fi kọ́gbọ́n o ẹni tó náà ṣẹ́kù lórí àwọn àwà burúkú àwọn àwà rádaràda àìkẹ̀sìnkún ẹni tó lọ́kọ́ ọmọ sọ pé ọ tẹ́wọ́ akutan ẹ wàá gbé fọ́tò tẹ ti yà fún nínú mọ́sálásí ẹ wàá gbé wa kọ́káwọ́ méjèèjì sókè pé ya Allah ẹ gbọ́rọ̀ fọ́tò tí wọ́n gbé lọ fún màláìka nù èsì bí àyìnlá rí o ṣe ya Allah rí ẹni tí ó kẹsìn kún kankan lójú ayé wọn ẹ lè fọkọ mọ wọn mùsùlùmí pàápàá jùlọ àwọn Yorùbá wa yìí lọ́sibítù màmá kan ọgbọ́n ma wá wọ́n wá ń bi màmá léèrè kí ló kọ ọmọ obì wa gbaru abẹ́rẹ́ tá máa gbà kí ló kọ ọmọ màmá bá ní orí wọlé wá bá mi àwọn nọ́ọ̀sì wa ń pè é ṣé bí mùsùlùmí lẹ́yìn ẹgbọ́n kan fa opposite tá a máa rí torí tó bá lọ síbítù lẹ̀ yorùbá yìí tani kí ló kọ rẹ oní Abdul Fatah. ok ṣé sọ́ọ̀nì mi yín ni àbí kí ni sáà ti kọ́ bí mo ṣe ń wí yín Abdul Fattah ọmọ Abdul Samir ilé ebo ilé mọ́sálásí gbẹ̀mí ga <laughs> ẹ̀rí pé ọwọ́ rẹ̀ ọmọ àgbà ni ọmọ wò pé àbùjù kí ló pé gbákin kọ́ fún ọ tó o bá mọ̀ òwe kọ. so àwọn ni wọ́n ń sọ wípé ṣébí mùsùlùmí lẹ́yìn ah, ah oore wọlé tọ̀ mí wá wàláì ìyàlẹ́nu etí mi mọ́ fi ń gbọ́ ìyàlẹ́nu ni ìyá yẹn wá kí ẹ́ àfẹ́kùn ọmọ pẹ̀lú orúkọ mùsùlùmí rẹ̀ ah ọmọ kúlórú ọmọ róńdó tí ò tí ì dára rẹ̀ mà ẹgbọ́n táwọn yóò fò táwọn ti fẹ́ fi sin ma tí wọ́n fẹ́ fi tọ́jú ọmọ láti kékeré àfẹ́kún ọmọ pẹ̀lú ọkọ̀ ìsìláàmù rẹ̀ sẹ́mi kí tó bá mọ̀ á pẹ̀lú ọkọ̀ ìsìláàmù wa àní rí skul lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá mọ̀ á pẹ̀lú ọkọ̀ ìsìláàmù wa tá a bá skul tá àní rí sẹ́ àbí ni tó bá mọ̀ á pẹ̀lú ọkọ̀ wa tá a bá rí sẹ́ promoted tá a bá sọ́n bá mọ̀ nonsense nonsense rubbish foolish iṣẹ́ òfò ń bò lẹ́ ń gbé lọ náà tẹ́lẹ̀ náà àbẹ́ ìrá àwọn tó ṣiṣẹ́ tó gbé wọ sàárè wọ́n tún ṣe lálùkìyàmà àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá kọ̀wé bàbá lọ́ọ̀yà bàbá nọ́ọ̀sì bàbá dókítà irọ́ lásán gbogbo àwọn arọ́ burúkú ayẹmẹyẹ ẹni tó kàwé náà tó ṣe pé ògùn sọlá ọmọ ògùn wọyè ọmọ ògùn ọyin iná lọ́jẹ́ tó fi kàwé tó fi ṣe gbogbo ẹ̀ kò rí sẹ́dọ̀nì. àwa àmọ́ àfi Islam àmọ́ fi ṣeré àmọ́ fi ṣẹ̀fẹ̀ bí ìṣẹ̀lẹ̀ tí mo fò sóko bá rẹ ìmán abúlé máa jórúkọ pòkì lẹ́yìn tẹ́ ti jẹ́ mùsùlùmí sókò tí màá dín ní ó di mi lọ́nà àrísìkì tèmi ẹ lọ dì í mú wọn ò ní bí ẹni náà láyé tí ó dínà kọ́bọ̀ mọ́yìn nínú tọ́lọ̀ nǹkan mọ́yìn tẹ́ fi kú wọn ò ní bí i ṣebí táwọn bí ni ó gbìyànjú wọn ò ní bí i táwọn akókò ló kó bá mi o ó kọ ìsìláàmù yìí ló kó bá mi o ah àwọn yóò gbẹ́sìn ọmọ adjo kọ kínní kan ọkọ àbísọ ọkọ kínní kan ẹ wọ́n ní ogun ṣe kínní kan wọ́n mùsùlùmí ogun kọ wọ́n tún lè sọ pé àbí orò orò kínní ọ̀jẹ̀dayọ̀ ẹgbọ́n nǹkan bá àwọn eléégún ìwọ mùsùlùmí lèmọ́mù mi gan ni kọ́tàkọ́ rẹ̀ ó ní ogun ṣe é wò ogun ò ṣe é wò mùsùlùmí nìwọ so gbogbo irú àwọn kan wọ̀nyẹn já kéèsì ẹ jẹ́ ká mójútó ìsìláàmù àìkú ń bẹ́ẹ́ ẹ máa fi tẹni tó ti kú ṣàpèjúwe fúnra yín kẹlẹ́ bá yíwà padà sí dáadáa ikú ń bẹ́ẹ́ àwọn tó yẹ pé gbogbo gbèsè ayé wọn wàláhì ẹlòmíín tó bá pe mùsùlùmí kó tó kú ẹ jìyàn gbogbo tí ní jẹ́ pé ọmọ mùsùlùmí ni ọmọ sí ọwọ́ akúta ìkú ẹ̀ wá ń kó láwà ní lọ́ọ̀bẹ̀ ńgbà tó ipá lágbè lọ́pọ̀lọpọ̀ wọn kọ́ àwọn fẹ́ lọ ṣàdúrà ṣàdúrà fún ta ni ẹni tí ọ̀kọ́ lọ́nkún kankan kó tó kú torí délé ọlọ́run dákun tún wá sí o ọlọ́run já padà sídìí ẹ̀sìn wa o ilé ayé ti ń tàn wá jẹ ọlọ́run dákun májò rà wá mú o ọlọ́run ṣàánú wa o ọlọ́run já sẹ̀mí mùsùlùmí ọlọ́run nígbà tó bá gbẹ̀mí wa gbẹ̀mí wa pẹ̀lú al ọmọ àlìjáná ni kò ṣe wa mọ̀ sí alọ́ máa ná ẹ̀yin náà máa pàkíyèsí ẹni tó bá wà nítòsí yín ẹ fi yé wọn ayé ọjà máa ń kankan wàhálà irọ́ gidi ọ̀rọ̀ gidi àwọn Yorùbá sọ wọ́n ní àfọwọ́bà filẹ̀ torí pé ó lè ó lè nǹkan kan mú bẹ́ẹ̀ ọ̀fọwọ́bà ó tún filẹ̀. gbogbo ń sábà kójọ pàǹtí lásán irọ́ lásán kò síbi tó mú lọ ìdíje dọ́rọ́ lásán nù níwọ̀n àjẹkí irọ́ lásán ba gbogbo ẹ̀jẹ̀ má mi lọ́wọ́ ntí ọ̀tàn yọ nígbà tá à ń gbìyànjú láti túnlé ayé wa ṣe kọ́ọ̀rùn wa má bàa bàjẹ́ ọ̀kan nínú tá a máa ṣe lójú ọ̀nà abẹ́ òun ní ká pọ̀ ní mímọ́ ṣe as fọ́gà tiwa nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe as-salatu fa nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba wa pa wá láṣẹ àwa mùsùlùmí káwa náà máa ṣe as-salatu fa nabi yìí ká sì فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله